à ń pọ̀rọ̀ náà lówè ó mà ti ń láronú báyìí o ọ̀rọ̀ olú ti owódé ti ìlú owódé ní ìpínlẹ̀ Ògùn mà ti tún bẹ́yìn yọ ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn ti ní kí olú owódé lọ́rọ́ kúnlé o ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn ní abẹ́ adarí aláké ti ìlú Ẹ̀gbá ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ ti ní kí ọba Kọ́láwọlé Ṣówẹ̀mí mọ́ olú owódé ti ìlú owódé lọ́rọ́ kúnlé fún oṣù méjì ìfòfindè ọba Ṣówẹ̀mímọ́ náà wáyé lẹ́yìn ìpàdé olóṣooṣù tí ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ náà ṣe lọ́jọ́ ẹtì ìgbésẹ̀ wọn wáyé lẹ́yìn àsìkò díẹ̀ tí ọba Ṣówẹ̀mímọ́ fi owó kọ́ ọrùn olórin fújì Wàsíù Àyìndé níta gbangba níbi ayẹyẹ kan alága ìgbìmọ̀ lọ́balọ́ba náà olówù ti ìlú Òwu ọba ọ̀jọ̀gbọ́n Sàká Mátẹ̀mílọ́lá ó ní fífi òfin dè ọba náà wáyé lẹ́yìn tí àwọn bá ti gbé àṣemáṣe tí ọba náà ṣe yẹ̀wò olówu ní àṣemáṣe náà lòdì sí ìwà àwọn ọba nípínlẹ̀ Ògùn àti àṣà ilẹ̀ Yorùbá Rótìmí Orílọ̀ àló tí ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.